الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اسرح لي صدري ويسر لي أمري واحلل عقدة مِنْ لساني يفقه قولي واجعل لي وسيرا من أهلي آرون أخي اشدد به أسري وأسركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج الأداب مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا أهل ماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام سرمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا دوما يقود قومه بغير تعبه والعنا بالوعظ صار هاديا ومهديا إلا الهدى ولا يزال كاملا ممجدا ومجدا ولن يصير ناقصا بقدرة الله الماجد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريقه يومئذ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبين السعين أدى غفلهم الحمد لله أدفعلهم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين آه ní àná àyà ọgọ́rùn-ún kan àti mẹ́wàá tá à ń tu lọ ó kù díẹ̀ ká tu délẹ̀ nínú Suratul Maida èyí tó kù láàtú kó tó wájú bá máa ṣàlàyé ọ̀rọ̀ àwọn àlùfáà lórí ọ̀rọ̀ àyà náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال الله يا عيسى بن مريم اذكر نعمة عليك وعلى والدتك إذا أيدتك بروح القدس تكلم الناس في المال وكاله وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل ويستعلوك من أنتيني كأيهات تري بإثني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ لأكمى وأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل أنك إذ ديتهم بالبينات فقال الذين كفروا من إن هذا إلا سحر مبين إذ قال الله يا عيد بن مريم اذكر نعمته عليك اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الدين كأيهة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمأ والأبرص بإذني وإذ تخرج الموت بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين آية إلى لنا amabita ti dóni wàá ṣe tó kọrẹ jọlímọ tàbí ẹsì ni wọ́n Ìsá máa rántí gbàtọ́ ń yọ òkú ń sáré ọ̀gá ìmọ̀ tójú ìmọ̀ lọ ó ní kí ẹni tó ti kú tipẹ́tipẹ́ kó bóde ń sàárè. njọ aláìsí dáyé lamà wípé gbogbo kàkà ìrì kótó dọjọ́ wẹ́ẹ́kẹ́ ni tó oorun bá ti kojú ọmọnìyàn ọtán síbẹ̀ nìyẹn. Akbar ayé ń bọ̀ bẹ́ẹ̀ ọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá fẹ́ ju agbára rẹ̀ lára ayíṣá kẹ́yìn tẹ̀ ń bẹ láyé kẹlẹ́ mọ̀ yí pé tá a bá ní ájì yín níjọ́ kan tí ń ṣèjọ́ àlìkíyàmọ̀ gbà pé lódodo ni ọwọ́ àfihàn ọ̀kan nù àwọn òjíṣẹ́ rẹ̀ yí pé kúkú ju ẹ̀ ìkẹrí àwọn tí ń bẹ láyé ànábì Ìsá wọ́n rí lójú fèèfèèfè báyìí. awata tá a sì ń fún wa òdodo sì lágbàá sí ìjàmọ̀ yìí pé jíjí ń bẹ lẹ́yìn ikú nígbà tí ẹ da ọlọ́run kan tọ́lọ́run kan fagbára rẹ̀ sí rárá sí lè dárú èyí wọ̀ tọ́lọ́run pé ó tún fi pọ́n ànábì lé ànábì wa lé sásálàm látara ọ̀kan nínú àwọn sọ̀hábà lẹ́yìn tí ànábì lọ tán onìkan lọ́nà tó fi pọ́n lé nígbà táwọn kan ń pariwo yí pé kò sí ní ti ànábì Ìsá kò sí ní ti òbí jà ànábì wa lọ sọ̀hábà yìí ní gbogbo ohun tí ẹ bá rí ẹ wí ànábì wa ìṣẹ́gbẹ́ gbogbo ànábì tó ti lọ. Allahu alayhi wa sallam. wọ́n dáná níta àfihàn gbà ní pé ìkànnù tí isa máa ń ṣe tọ́jọ́ gà ń bẹ̀ tánàbí yín ò ṣe fi lọ ò ní pé ànábì àwọn a máa jí òkú ní sàárè ti kú gbogbo àwọn àmì yòókù lànàbì yín ṣe ànábì náà gbogbo ẹni tí ó gbádùn fún ló gbádùn àmọ́ kò jí òkú sáré sábẹ́ yìí ní anabi wa ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ pé gbogbo anabi lójú lọ wọn lọ́la náà àwọn ọ̀gbà ń tà wọn kò jí òkú tó fi lọ ọlọ́la náà sẹ́mọ̀ yìí pé ọmọlẹ́yìn rẹ̀ ló jẹ́ kọ̀dàrú pé aṣáájú òun ni ọ̀gá òun ni kẹlẹ́ wa mọ̀ yìí pé gbogbo anabi tó ti lọ lójú lọ ibi sàárè yín bá wà ẹ̀ ń sọ ń bẹ̀. ẹ̀sùn bí sáré yín bá wà wọ́n ní wọ olóhùn kí ló sì tọ́ba débẹ̀ ẹ̀sùn bẹ̀ náà wọ́n yẹ muso bí lọ sáré ó débi sáré wọ lọ sọ fún wa nọ̀rọ̀ rẹ̀ yìí pé ànábì wa tọ̀rọ̀ sí wa gbogbo ànábì lójú lọ àmọ́ ẹni yìí ó o àmọ́ ànábì rẹ mo gbà fún mo gbà fún ọlọ́run náà. tágbẹ́rẹ́ òdòdó bá ní ànábì rẹ bá ju gbogbo ànábì lọ ti ń jẹ lójú ni pé ànábì wọn máa jí òkú ọlọ́run gbogbo òkú ti ń bẹ ń sàárè ìpátá. ìkọ̀ọ̀kan ni àwọn ni ànábì máa jí òkú gbogbo òkú ti ń bẹ ní mọ́kíbára yìí ní bẹ́ẹ̀rì yìí i. jama kewidele gbogbo òkú ń kásọ

ọlọ́ni ànábì wa isa máa rántí ìgbà tó ń jí òkú sáré togo rejo le máa ta abè yìí sí ibi adílànà nìyẹn. wàyí sì tu fàtú bani israẹ̀lì anka ọlọ́ni máa rántí ànábì isa máa rántí nígbà tí mo ká lápá kò tí mo ká lápá kò tí ìyé wọn rí tí wọn fẹ́ ṣe fún ọ ṣe fún ọ àwọn ní bani Israẹla àwọn ọmọ Israẹli pé ya àwòká láyé ọ̀gá lọmọ Israẹli. àfẹ́ ah! ni ọlọ́run wọn nìkan ni ọ̀yá àwòká ó sì kéré ọ̀bùrú lẹ́dà. ẹ̀ torí nísìn náà ẹ bá tún gbogbo ayé tó ń dàrú bìkan náà náà nísìn náà ọmọ ẹsẹ̀ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n ni. ẹ wo wọn ti ń gbógun ti Palestine nísìn wọn ò sì jò wọ́n wẹ́yà báyìí lọ o wọn ò jò wọ́n báyìí lọ o. Hmm, kí ni àká. tí ì bá ṣe Amẹ́ríkà ti ń bẹ lẹ́yìn wọn àmọ́ Amẹ́ríkà ti ń bẹ lẹ́yìn wọn òun ti ń dá àmà díẹ̀ díẹ̀ ń sìn. wọ́n ah, ti gé tiẹ̀. nítorí pé dojúmọ́ ni tamẹ́ríkà ń bá amẹ́ríkà ti bá gidi sámú. wọ́n ti rí i pé àdé ọlọ́run fẹ́ ṣẹ lórí àwọn gbogbo ọgbọ́n tí a ń dá pátá ní ìjà pàbó wọ́n ti wá ń bọ́wọ́ ẹ̀yìn pèmí ní díẹ̀ díẹ̀ sìn. lọ́lọ́ yìí là ń gbọ́ yìí pé amẹ́ríkà fúnra ẹ̀ ibi ọ̀yà ọ̀kadé ọwọ́ á ọwọ́ á ìpàdé oníròyìn Obama ọwọ́ à ń sọ fún gbogbo àgbáńlá ayé ń yìí pé nísìnyí báyìí ó oyíyọ̀ǹda ìjáàbò ní orílẹ̀-èdè amẹ́ríkà kódà ẹmbásì dí wọn lọ́wọ́ yóò rí pupa ojú ìjọba. wọ́n lẹ̀ wọ́n ni o. amẹ́ríkà. amẹ́ríkà wà mọ́ amẹ́ríkà. olówó aṣọ báwọn lásán kọ́. protestant hmm. láyé ó yí kàn wọ́n ni wọn ò wá fẹ́ kó yí kù lọ́dọ̀ àwọn wọn ń da gbogbo ọgbọ́n ọlọ́run á fi wọ́n lẹ̀ ọ̀yọ̀ǹda òfin alẹ́ ọ̀yọ̀ǹda gbòtí wọ́n ìdágbọ́n yẹn wọ́n wá rí i pé tòun ti bẹ́ẹ̀ náà àsìkò ti fẹ́ẹ̀ tó tí ó yí kú lọ́dọ̀ wọn. àyíwá mà tó bá yí tán kí ìyá má jẹ àwọn bóódì ní gbogbo tí a ń ṣeun torí ti ń yí lọ. àkọọ́lẹ̀ dẹ̀ sọ fún wa pé ibi tí ó yí kàn ní ọwọ́ Islam ni ó yí sí. lárúbáwá ni ó darí ayé kan yìí àwọn tiwa ama eléyìí ni wọ́n ń da gbogbo lẹ̀ sílẹ̀ lọ́gbàwá gbogbo gbogbo bá ń gbọ́n lẹ̀ lọ́gbà ní Amẹ́ríkà yìí ń da lẹ̀ ní ẹni kọjú wọn síra wọn ní kọyìn wọn síra wọn ẹ máa jọ jà kán bá rojú ráàyè kọ́mọ pé yẹn ò rán gan-an ló gbogbo bí wọ́n gbé jagun wọ́n á máa gbá bóòdì ńbẹ̀ ni ogun tá a jà tá a fi gbòmìnira nìyà ń jẹ wáyìí àjàgùnbà ọ̀fẹ́ lágbà ni ìjà máa lò gbogbo àwọn tí wọ́n fi jàgbá tí wọ́n wọn ò sí lò. ọmọ Ísírẹ́lì olóògbé lọ́pọ̀lọpọ̀ wọn. Ọlọ́run wa ń sọ fún Isa ìgbé máa rántí. Wa idh kafafuta kafaftu bani Isra'ila an. Ebe mi mọ ebe mi ní ǹjẹ́ wọ́n rí ǹjẹ́ abẹ́ ṣe fún ọ ṣe fún ọ ẹwẹ́ ń tó ṣe gbogbo gbogbo ń tá a kà á lẹ̀ yìí díẹ̀ nu o díẹ̀ nìyẹn o nínú tí sádánwò lójú wọn o àwọn ẹ̀ka máa gbọ́dọ̀ ń gbọ́jú o tó ń ti bẹ́ẹ̀ ẹ gbọ́ bí wọn bàjá o ibi wọn bàjá ni yí pé ah, Allahu akbar kẹbi ẹ dákun jama ẹ amọ́gbọ́n bẹ́ẹ̀ o ẹ amọ́gbọ́n nínú tọ́lọ́ fẹ́ sọ fún àyè o tá a fẹ́ tú níwọ̀n bàbá sí màá túmọ̀ yìí ẹ amọ́gbọ́n bẹ́ẹ̀ káfíńtì náà sọ gbọ́n nítorí pé ọlọ́run fi gbogbo eléyìí lélẹ̀ nú ayé kálíbà àfikọ́gbọ́n náà ni o ẹ̀ máa nílò àga yìí o tọ́mọ̀rọ̀ ọ̀rọ̀ rò mọ́ra wọn. èmi nìyẹn wọ́n rí ṣe fún ọ kí ló sì bí. Ìdíjítàhùn bilbayina. Ìdíjítàhùn bilbayina ti ẹnu àròjàre ohun àmì tó mú wá bá wọn tó yẹ kí wọ́n fi gbà lágbàtà ẹ̀yìn tó mú dé tán kí wọ́n sì gbà tẹ̀lé tinútinú ntí ó tẹ̀lé ni pé ibi tó bá kó wọ̀ ló ibi tó bá kó gbà ló kù kì í sáyé kan tó kọ́kọ́ parẹ́ káyọ̀ tó débẹ̀ là ń sọ̀tàn rẹ̀ yìí o. Hmm ayé kan tí ń fẹ̀ sí dídìsìn náà ní o ayé jọ̀ǹkọ́ o ayé ọ̀parẹ́ lẹ́yìn isa o alẹ́ ìsọ̀tọ̀sálà ń wo lílọ rẹ̀ ó lè pẹ́ díẹ̀ ni o lànàbí wá dé o kẹ́lẹ́ mọ̀ pé ayé láyé mà jẹ́ o kò lè yàtọ̀ ẹ mọ́gbà ẹgbẹ̀gbẹ̀ pé yóò yàtọ̀ ìgbàgbé ẹ o pé ń yàtọ̀. ìsìjìtà àwọn bèlèbá yìí náà ti gbogbo àwọn àròjàre àwọn ohun àmì ńlọmú wá bá wọn ńgbọ́dọ̀ sí tán pátá tí wọ́n rí pé eléyìí kọjá yàn jíjà ẹ̀gbọ́n tí wọ́n sọ. fàkọ́lá lẹ́dínà káfàrú minhum. fàkọ́lá lẹ́dínà káfàrú minhum. àwọn kèfèrí inú wọn. iṣẹ́ wa sọ nìyí o kẹ́sì mọ̀ pé àwọn ni wọ́n pọ̀ àti à ń sọ̀rọ̀ yìí ni wọ́n pọ̀ ìdí ni pé bá a bá pọ̀ kò yẹ kí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe kó wá làpá ó yẹ káwọn ẹni renú wọn ká má gbà fún wọn bọ̀tì àwọn ní àpọ̀jù àwọn lọ̀gá àwọn làṣáájú bí nǹkan bú ṣe máa pọ̀ láyé nìhun láti hmm. láyé láyé ẹ̀ ráyé ta wà ní ìsìn náà èmi ọmọlé sẹ́yìn kọ̀ọ̀kan yìí ti wá àmọ́ ọmọlé ti wá pé apẹ̀tẹ̀ làwa ti wá bí. Hmm. mo lè sọ pé látàpẹ̀tẹ̀ tá a fi dé bí tí ó bá yẹ pé a bá mọ̀ bẹ́ẹ̀ tá a bá ń wọ̀ tó tá à ń wò sa pínra wa sí méjì pé ẹ̀yin kan máa wá kọ́ ọ̀tún ẹ̀yin kan máa wá akọ́ òsè látàpẹ̀tẹ̀ tá a fi dé bí tá a bá rẹ́lẹ̀ àǹtítì bóyá ẹ rí mẹ́rin àbí márùn-ún pa bóyá bóyá agbàdàn bíi àníjà wà gbogbo yòókù ajáde ni. kẹta. ká máa sọ nínú gbà tó dánu gbà sí títókòtò rẹ̀ wọlé lálàpẹtẹ tàbí débi bóyá lè rí mẹ́wàá ẹ sì wo yẹ ẹni tá a pàdé tá a rí títì lọ. èwo lọ́pọ̀ báwọn ńlá pọ̀ ńlẹ̀ yìí àádára wájọ sí ni ilé wa papọ̀ tí a bá ní kásẹ̀ ìnáwó ní ìsìn sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn tẹ́ ti táwọ́ wọlé máa lá àwọn alágbé ní bí pé alágbé ní ẹ̀jìdé ń bí pé ẹ̀yẹn tí a jọba jábájá alágbé ní gẹ́gẹ́ bí ẹ̀ǹdẹ̀ sókè ọ̀yà lè rí mẹ́fà lára agbé ní gángan wọ́n yẹn gbé bẹ̀ wọ́n ò ní yọjú wọ́n á nígbà tí hmm. ti barista lọ wá bí. o mọ̀ jẹ́ ti kún tiẹ̀. òṣùpá. tí o lè wá bí mọ́. lọ́wọ́ tẹ̀yìn kí o dé bí. àwọn ọ̀rànù ẹgbẹ́ rẹ̀ mọ́ tẹ́pọ́ ìkànnbẹ̀ lọ́ba lọ àyè kan àwọn ará àdúgbò yẹn ó kílẹ̀mù matọ́sì pé àwọn ẹ̀wọ̀n abáládùgbò. Hmm. àwọn ẹlẹ́kọ̀ọ́ bá ń bẹ̀. ẹjẹ́ jẹ́ tọ́lọ́ Njọ́ njọ́ bó ṣe rí nù táyé tán ló ti máa rí nìyẹn. kí ni nǹkan náà ní kí nǹkan fún máa pọ̀ ju nǹkan rí lọ. ẹ bá fẹ́ mọ ilé ìpín kọ̀ mọ́ lára kọ̀ mọ́ lára èèyàn nìkan ẹ bá fẹ́ mọ ilé ìkọ́ lọ nu gbójú bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín àbí ládùúgbò yín ẹ lọ wo iye nǹkan ọ̀gbìn tí ń bẹ ń bẹ sígbó tẹ̀ gbìn kankan fún. Ah. ewu lọ́pọ̀ jù. akíntọ́lá jantin rẹ̀. kèé sèyàn nìkan. bẹ́ẹ̀ súnmọ́ yóò tó wù ẹ́ ti rogo fóun hmm. nǹkan ọ̀gbìn kan bẹ́ẹ̀ bá tó mójútó igbó tó pa. yóò di koko. ó lè rí lọ́nìí ẹ̀ ẹni bá ń sinran ewúrẹ́ ni àgùntàn ni tọ́ran tọ́ran ẹ̀ bẹ́ẹ̀ bí mẹ́ta lẹ́ẹ̀kan náà ará àdúgbò pè wẹ̀rẹ̀ yẹn pé aa mẹ́ta pọ́nrọ́pọ́nrọ́ sẹ́wọ̀n àbí kan nìyẹn àti ewúrẹ́ ẹ̀yẹ́dẹ́dẹ́ bímọ. ẹ̀ẹ́dẹ̀ òbí máa rárá yóò fi mẹ́rìndínlógún. gbogbo nǹkan rẹ ní máa ń wọ́n nǹkan abú ní máa ń pọ̀ májẹ̀ ọjọ́ lójú pé ọ̀nìkan lórí rà lẹ́nu ẹbí rẹ̀ májẹ̀ ọjọ́ lójú. ìwọ tá a fi làánù tá a fi la gbogbo ilé yín nìyẹn ilé yín jẹ́ sànù hmm. tabako jọ kẹta kẹrin lọ òfo òfo òfo hmm. a rí àfa bó ti yẹ kó rí nìyẹn ìṣẹ̀ṣẹ̀ ayé nìyẹn ìwọ la ìwọ ní ìwọ ní ìwọ ní ẹbí rẹ. ìwọ ọ̀daràn ọ̀la ẹbí ni àfi ọ̀la bẹ̀ ni kọ́mọ́jì òkun tán àti wàá wíwọ náà nìkan náà tó wá ronú pé bóyá kò tún á dá ọ fún ọ tó kò tún dá fún ọ tẹ́nìkan nú ẹbí yín páì mọ́rẹ́rọ̀kúrò mọ́. àbí ọ̀là wọn ni ọlọ́run kan fi ọ̀là wọn kọ́ máa jẹ́ òkúta yanyan nǹkan abúlé máa pọ̀ ilẹ̀ gbọ́ yìí àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ni wọ́n pọ̀ tó pé ní tí wọ́n fẹ́ ṣe lápá hmm. àtàtà ẹ̀kọ́ àlùkùránì ni wọ́n ń gbẹ̀yìn ọ̀rọ̀ sọ yìí àwọn tó kù ń jọ́nà lẹ́yìn gidi inú wọn wọn tó bẹ̀rẹ̀ yọjú pọ̀ tó pọ̀ lójú hmm. abẹ́nà balẹ̀ gọ́lá mọ́fẹ́ ni bú lágbára lórí ìwọ ọlọ́run nítorí pé bó kúkú ṣe fi ń sọ láì ló kú fi ń sọ láì àwa kì í sànábì ọlọ́run kódà ọlọ́run kò sí alẹ́ ní eré ní àìtúnṣe wòlíì ọlọ́run gbogbo àtàwọn àǹkálẹ̀ yìí kọ́lọ́run ṣe wá ní ọ̀gọ́dọ̀ àwọn sọ́ọ̀lì hìn. amina. ṣé bí bá náà ni kò sì jẹ́ kípa ọ́ ká wa wọ́n ti fẹ́ pa wá. Hmm. ẹ wo yọjú tí ẹ wo ẹ wo yọjú tí ń kọ ẹnìkankan lójú nítorí kó sin lọ nìkan nú ẹbí rẹ lágbóolé rẹ níbi iṣẹ́ rẹ nínú ìlú rẹ ẹ wo tá àfojú kò sẹ́kùn torí torí rẹ wọ́n fi ń bá ní sọ̀tà wọ́n dẹ̀ làmọ́lẹ̀ nígbà mẹ́fọ́ yí pé ọ̀ ti àwọn ṣùgbọ́n bó ṣe jà iná ní ń já wọn sọ àwọn bínú ẹ. ṣé máa sànkẹ́ lábẹ́nu sànkẹ́ sànkẹ́ tí ọ̀bá ràn wọ́n dẹ̀ tó face to face obìnrin mi ìsọfẹ́ borí fọlọ́run tó fẹ́ wà nú ààbò fọlọ́run ẹbí ọkọ rẹ̀ ní ọ̀jẹ́ ẹbí tiẹ̀ náà ní ọ̀jẹ́ ó ti sẹ́dá ti ṣe ṣùgbọ́n àwọn ni wọ́n gbogbo ti gbogbo ara ṣe wọ́n kakò fún wa wọ́n kalẹ̀ ọ̀lẹ ọlọ́ha ọ̀lẹ burúkú aláìníkan ṣe ìkan sọ fún ìyàwó ọmọ yìí pé bí ba kọ́ bá ya ọ̀lẹ ọlọ́dà kan borí hmm. orí òun ní alájàpá kó tó fẹ́ máa ń so ló tún máa rú gan fún ọ ọmọbìnrin yẹn ọ̀dá o so lè dàgí ní ẹ̀bùn oníkó tó máa rú kọ́kọ́ kó tó kọ́kọ́ máa rú gan fún ọlọ́run ní olókèta ẹ̀yìn àfa ìyàkọ rẹ̀ ní kèta màmá kò rí báyìí ẹ̀yin náà yẹ kẹ́ ẹ̀ ha àìha iná níbi àjẹ yìí ẹ má tún jẹ́ àkọ́jọ pàdé ọlọ́run ẹ má tún dọ́mọ yìí lọ́wọ́ ó ní yọ̀ọ́ lọ́kọ míì ni o àyọ̀ lọ́kọ míì ni o. ama ọmọ hansi o mama àpẹẹrẹ gbogbo eleyi tí bá ha tán njẹba lé lágbára ẹsẹ ó ní òlé ojú wọn ja wọn padà tó wọn tún padà bọ̀ kẹtùn abimọ kẹrù pé kan bẹ́ẹ̀ bì kan ẹgbàgbé ẹ ẹ̀ẹ́n kí ni kan ṣe abẹ́lẹ́jọ́ kan ìgbàgbé tó ọlọ́run o wá wọlá ń wàlẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ eh. ó ní à ń tọ́jú ní ìsìn kò tó á gbádùn ah. ọlọ́run wà wípé bọ́bà tẹ̀ jẹ́ wọn máa àìsàn ló fi jẹ́ kà á gbádùn ní ìsìn ọmọ arúgbó náà ó lọ sí tí ò bínú máa wọ̀n kò bínú ẹ̀ ẹ̀ bá ń bínú yẹn máa wọ́n yorùbá yẹn bá ń sunkún yẹn máa rí náà ni asínwé kì í sínwé kọ́ máa mọ̀ náà bá ti kàtọ́ lọ́hùn àjọwọ́ lẹ̀ ni nǹkan mm. sọ́jọ́ kan lójú nǹkan ha lójú nǹkan ha ilé ìṣojú ló ti ha ńgbà mo gbọ́ mo ọmọ ọmọ tí ààrẹ wí kòkó ò ní ha. Ah, wọn ló hà á. wọn ló hà á ó ní wí. balaye ha ẹ máa ya ọ̀nà ta ọ̀nà ni wàhálà yìí ọmọ yẹn tún mẹ́ta ló kú. dànù ni. Mm. ọlọ́run yìí sọ wèrè sèrè wèrè wèrè kọ́ mọ̀mọ́ náà. gbogbo àti àrùkọ àdàbọ̀ aláyé jẹ́ má ti kan ọlọ́run wọ́n máa kọ́ wọ́n máa kàn pín ní. ta ló ń tọ̀ wọ́n wà yìí o. àmọ́sẹ̀ kankan bẹ̀rẹ̀ ló ń tọ̀ tí ì ti gbọ́dọ̀ lónìí ni. ìsan ara rẹ̀ omi ara rẹ̀ ọpọlọ ara rẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ ìkan bẹ̀rẹ̀ tí ì ti gbọ́dọ̀ lónìí tí bá ṣe pé tí bá ṣe pé kí wọ́n máa kí wọ́n máa ṣe díẹ̀ díẹ̀ kí wọ́n máa ṣe díẹ̀ díẹ̀ àwọn afá àmọ́ rọgbọ báwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn afá ìrọgbọ báwọn o ìbẹ̀rẹ̀ wọ́n lọ́n tún sànù wa lọ́tọ̀ yìí tí ò jẹ́ kí ẹ̀yin aráyé máa sọ pé àwọn afá ti lọ hmm. nígbà táwọn yan yan ń jò níbẹ̀ yẹn tí bá lọ rè wọlé ni ẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ pé àwọn kò sọ àfá àmọ́ ẹ̀rùn ògbè yọ̀ ògbè ọ̀sán àfa àmọ́ àwọn èèyàn jẹ́ bí àfa àkọ́ àwọn àfa àjọ ti lọ ọlọ́run á fi hàn pé àwọn àfa kú lókè gbẹ. gbà wọn lẹ́nu sọ̀rọ̀. yẹyẹ náà tù. Eh. ibi ń sọ̀rọ̀ lọ ni pé ìsìyí táwọn bẹ́lí bá jìnnà tẹ̀ fàkọ́lá lẹ́dí iná káfàárò mi lẹ́hàn àwọn káàrù wa sọ nínú àwọn ọmọ ṣẹ́ẹ̀dì wípé. in haza illa sihrun mubin. ẹ gbọ́ bíjá bàjá wọ́n ní in haza illa sihrun mubinu ẹ̀yìn alájú alájẹ ẹfẹ tí ò rí náà tó ẹjẹ́ bí ní ẹ̀ tí ò lójú tí wọ́n fojú sí ẹ̀yẹ ń fò kíní kan ṣe òkú dìde ń sáré wọ́n ní ìdánijọ́ ní hmm. ìdánijọ́ làásìrù wọn ní idán ni kò jẹ nǹkan ju dán lọ mùbínù hmm. kì í ṣe dán lásán o mùbínù ó kílíà ní dán. فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين wọ́n náà ti ń wọ́wọ́ díẹ̀ tẹ́lẹ̀ àti ń wọ́wọ́ díẹ̀ díẹ̀ àti ń wọ́wọ́ díẹ̀ díẹ̀ àgbàdo wa bá jáde pé ká pé kò tiẹ̀ ní èméjì sírù lélẹ́yìí ẹ̀rí kan mẹ́ ẹ̀kọ́ wòlá rí kọ́ ń bẹ̀ jẹ̀mọ́ ẹ̀kọ́ sáré kọ́ ń bẹ̀ ní pé ẹ̀já lọ́lọ́ nìkan gbogbo ń tẹ́ bá rí da. fọmọ nábì ádámà lẹ́yìn ọlọ́run ní yín nìkan kọ́ mọ̀ fún yín ìbíwò èso yín kan yín. n ti n ta nǹkan bẹ́ẹ̀ nìyẹn ẹ bá fẹ́ ṣe nǹkan kan ẹ ẹni tẹ́ ń ṣe é fún un ẹ má ṣe nítorí rẹ̀ èèyàn ni bẹ́ẹ̀ báyìí tún lè ṣe kọjá abitọ́ yẹ kẹ́ ẹ ṣe dé èyí ò lẹ́tọ̀ọ́ fi á sì dáràn. Ah, ah, lánàá ó fóun ní hundred thousand níjẹta ó ní iye tó fóun níjẹrin iye tó fóun lásán kọ́ lè léyìí. Hmm. ó ti tẹ́ ń dì í ntọ́sẹ̀lẹ̀ ni pé sẹ́ǹkì bá lóra wò èèyàn ọgbọ́dọ̀ máa dáǹsì ẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni máa bùn jẹ́ ń bẹ. ó dá ní lójú pé n tẹ fóònù ní hundred thousand yẹn inú ten million tó rí pẹ̀lú àfikì ìhun. Hmm. yín nẹ̀ ha Allah pàtẹ́bí. pàápàá jùlọ yẹ ilẹ̀ Yorùbá tá a wà yìí ha tí wọ́n bá gbé kéèsì mi wá báyìí tí wọ́n bá lọ tán ń wà dájọ́ kó pé a ń wà pé ara mi ló kọ tí bàbá sọ mí àti ìyá pé táájù ń wà dára mi ló pé àyín ṣayéré ha wọ́n sì ṣe ṣe ṣe ibi tó padà bàjá ni pé àfa ẹbí òun hàn lè mọ̀ tó ti lo kádàrá òun. Hmm. kádàrá kádàrá tẹ́ pé ń jọ́ sí. Uh, ah, láhàkọ́rọ̀ kébì. nígbà tí wọn nìkan dákàdára ẹ lò tó sì mẹ́ni yẹn kí ló fi dà láyé. tawakkal ala rahman in kunta aqila. tawakkal ala sayati kabil. أوساق من حيث لا تدري سيأتيك بالأوزاق من حيث لا تدري وما يك من رزقي فليس يفوتني وما يك من رزقي فليس يفوتني ولو كان في قاهل بهار الأوامك ولو كان في قاهل بهار الأوامك الله أكبر كبير الله أكبر ẹnu bí àwárí kí ó mọ nípa kó máa kí ó ní wá kọlọ̀ ń jẹ́ àdáfà. àmín níwọ̀n bá kí ó ti alátáwọn afá àkọwọ́ta ń rí tọ̀ díẹ̀ díẹ̀ àtúntì ìrí inú àti ìrí kànú tíra wípé ẹ̀yà kan tó ń bẹ látòkè pẹ̀ yìí tó tún ní wàkídà bùi tí yorùbá ní. Ah, àwọn náà ládàáwò tiwọn náà o lábáwá ní tiẹ̀ o lábáwá ní tiwọn o tẹ́gbẹ́ àdánwò tiwọn náà ni o táwọn náà ò ní rújú rí ọlọ́run pẹ̀lú rẹ ẹni tó bá tó bá fi sínú àdánwò yẹn o hmm. ọlọ́run sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún kwani fún wa o àmọ́ pẹ́nìkan tí wọ́n á burú ní èrò ọkàn hmm. torí àtúntàfẹ́ akídà ni pé n ti ń bẹnu lọ́hùn tó yẹ pé ní apáyàn pẹlẹbẹ yọ wà ń bẹ pàṣẹ ń sọ̀rọ̀ yìí ìmọ̀ àti bá àánú ọlọ́run lọ́gbàtọ̀ kan ti àná o ìmbẹ̀ǹbẹ̀ o tọ́bàkà dé a máa fi ìmọ̀ sí i lọ ni o hmm, hmm. wọ́n ti bí máa ní o àjọjogún ẹ̀ ni o torí jésù báyẹn pé wọ́n sàn bẹ́ńlẹ̀ yìí narí bá wọn o mo sọ́rí o. mo sọ́rí o wọ́n bí máa ní o. wọ́n mú mára. tí ìbàgídá nìkan láìpẹ́ ọkùnrin mẹ́ta kálájọ rìn ní ìsìn tí ẹnìkan bá ti ń lo òkè dín lòkè dín lòkè dín lòkè ah. tí àwọn méjì òjò máa lọ bẹ́ẹ̀. bóńgọ̀ bá fura wọn fà lásán ẹ̀yìn pé à ṣé èsè pé nǹkan kù ń bẹ̀ sọ́ọ̀mọ àbí àbí ti nà ó nìkan ni. sọ́ọ̀rì ah. pé kí ni ẹ̀ ń ju àwọn lọ́pọ̀ sáà ha lóde. bóyá o ti ń jẹun nù lé rẹ̀. àbọ̀ ń jẹun bẹ́ẹ̀. o ah. sì ń jẹun o sì ń jẹun. nípa hmm. kó náà sì ń bẹ lára ó ní ń bẹ lára tiẹ̀ náà kí á ní ó gbìn pé ah olóò ah olóò mọ ah kódà ìbá ṣe ìbá àsọkùnrin nígbà tí a ń bá a sọ lọ́wọ́ yóò padà lọ́wọ́ dáa rò pé ah yóò máa kíyèsí ó ń tà. kọ́lá àwa délẹ̀ lórí ìtahun tá a máa ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ kì í máa sọ̀rọ̀ kì í máa sọ̀rọ̀ kékeré. Ah. tí ìbá sànù ọlọ́run kí ọmọ lára èèyàn. Hmm. gbogbo àfa àtẹ̀bájọ́ tíjọ́ rìn méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ. wọ́n jọ rìn ẹ máa wò lọ ẹ máa wò lọ tọ́lọ̀ bẹ́ẹ̀ sí kádàrá wọn ní kádàrá kì í sáwọn bíríkìlà máa fi ṣe eléyẹ. plọ́mù tẹ́lẹ̀ sí kádàrá wọn plọ́mù pé báyà bá kádàrá wọn àrìn kalẹ̀. Hmm tíkan yà fà tọ́ra ya tọ́yà fà tọ́kọ́lé ah. tọ́lá ájì wọ́n kà máa ṣe bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ àwọn ni irọ́ ni o wọ́n ń lọ lẹ́rú yìí wọ́n ń lọ nìyẹn ìmárùgán òun wa ni. wọ́n máa wá nǹkan tó bá dùn ún wí ta wọ́n máa sọ yìí ta ní onígbèraga irọ́ ni ti ń bẹ lọ́kàn kọ́hún ó ti ń lo kinní wọn ni ó ti ń lò ní. làmì fi wòye pé káńbà ẹ̀ka má lọ rẹ̀ wọn mi òkú ní lọ́rẹ̀ dúró àwọn ọmọ kádàrá àwọn kọ́ lọ́bẹ̀ yàkàrà tó fẹ̀ díẹ̀ ní kádàrá àwọn kọ́mọ̀ yìí gbígbà sábà lọ́rẹ̀ tán ni yóò tó họ bá wọn lọ́wọ́ bí wọ́n họ gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń súnmọ́ tó súnmọ́ sásì ẹ̀ ń ń lóhun tó lọ tó ń bẹ̀ pé tó tún ń bẹ̀ ah oníkùnrin má bẹ̀ ọ́ ó ti mọ tó lùsì nígbà tó ti lọ́dọ̀ ẹ̀ mọ́ ó ti mọ tó lùsì òun yẹ ìyẹ̀sí ọ̀fẹ́ ṣe láàánú ńgbọ̀ bá wá pẹ́ kíkàdàrà òsì rẹ̀ tí ò wá ràn lọ́wọ́ tọ́wọ́ ajábọ̀ tán yanyan wọ́n abẹ́rẹ́ sọnù fún tọ̀ ń pé ẹ̀rí nǹkan ọ̀rẹ́ sì ni wọ́n o hmm. ọ̀rẹ́ ni wọ́n ẹ wò kọ̀ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ lọ́wọ́ ọlọ́ọ̀nì kan là wá o. àwọn táwa ń gbọ́rọ̀ ilé ni ẹ̀dá pé gáwọ́ lọ ṣéǹjì tiwa wàláyé ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́rẹ̀ mi búra fún yín ẹnì kankan ò lè lo gádà ẹnì kankan wẹ̀jọ o wàláyé kò pọ́síbù kò pọ́síbù ah kódà ó dìnnà kódà tẹ́ bá fi èdè tí àwọn ọ̀ràn míì gbọ́ tẹ́ bẹ́ẹ̀ e láyé wọn wọ́n máa bí pé tí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ gangan sórí ẹ pé sá níbo lọ́wọ́ àti síkàrà àti ọ̀nsọ yìí tí wọ́n ma bí ọ wà bẹ̀lẹ́ lórí ọmọ bí ọ wà. àwa yìí nìkan ni Awusa ò ní Ìgbò ò ní Haúsá ò ní Ìgbò ò ní Nàìjíríà náà ẹ̀yà mọ̀ wọn síra yín ọmọ òdua mọ́ ẹ̀mí odu o. Eh? èmi ń tèmi o ọmọ mùsùlùmí lèmi èmi ń lójú à bàbá mi mo mọ abdulkarim adébáyọ̀ ní jẹ́ ojú àkóbẹ́ mi o. àbí ìsìlámù làbálì ìsìwà àbílì ìsìlámù làbálì ìsìwà ìdábùtà kàró. بقيد أو تميم إذا افتخروا بقيد أو تميم أرونيا أبلي إسلامي بابا من إسلام لا بلي سوى لا بلي سوى ومن بابا مي bàbá tèmi ní islam àbíkẹ́bí ló bí mi àbíkẹ́bí adébáyọ̀ tó dùn kọ́ ló bẹ́ mi mùsùlùmí dẹ̀ ni n kò ní ẹ̀mí àti odò àti àjọ lásìkò. ẹ̀mí àmì àbí àwa àtàwọn wákì náà ni baba àwọn wákì ni wọ́n ní tó wá sọnù ìwà pẹ́ẹ́rẹ́ máa ń wà ìjọba ẹ̀jẹ̀ nù ìjọba ẹ̀jẹ̀ nìyẹn ibo ni, ní awúsá ò ní hmm. wọ ibo ní bẹ́ẹ̀lógún pàmbẹ̀ yẹn ní ìsìn yẹn ní kí wọ́n máa jẹra wọn lẹ́sẹ̀ ní kí wọ́n kan bí kí ti ẹ̀yìn igbó ògbóhaya ògbóhia mú kan wá bí ká dín ọ̀gá rẹ̀ lẹ́sẹ̀ wọ́n jọ máa ga ni ẹ jẹ́ kí yorùbá kan mú yorùbá kan lọ bì kan. Ah, ah, ah, ó lọ gẹ́ ẹni tí ó bàtọ̀ ga ẹtẹ tó mú lọ ní ọba làwọn yòókù ọ̀ràn sí tí ó tún ìbá tiẹ̀ jẹ́. ó bà tẹ̀rẹ̀ jẹ́ ni. sẹ́ni tí ó wá rẹ̀ nìkan tọ́mẹ́ nìkan látòkò bì kan wá tó ẹ́ kó náà lọ́ba tiẹ̀ jẹ́ lónà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wà. wọ́n á ní yorùbá ọ̀gá ìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn kọ́ ló sànú wa ní. àmín. ẹbí àwọn ọ̀ràn ara wọn lọ́wọ́ lásàkí wọn ọ̀ràn wọn lọ́wọ́ àdáwò jọ ń bẹ́ ńlẹ̀ iná nìkan kọ́nà wọn làwọn méjì ń àfẹ́ ti wa ń àfẹ́ ti kọ́nà wọn làwọn bẹ̀ ni. àmín. ẹ̀rí gbogbo ẹ̀sìn sun bóyá bóyá sun lọ́ra wọn lọ sún ẹrẹ́rẹ́ olóbi lórí ìjọba tí à ń ti darí wa. ǹjọ́ Yorùbá dókè làdáwò dé Nàìjíríà kò sí ntọ́da Nàìjíríà rú báyìí tó dojú ẹ̀rú báyìí ẹni ẹni tí ò pẹ̀tì ìgbàanú yín ńgbọ̀ bá gbọ́n yọ padà síbi tá à ń sọ yìí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ òṣèlú nàìjíríà àwọn yẹn dàrú báyìí àwọn yẹn fàdáwò yìí délẹ̀ báyìí tá a bọ̀ nù ẹ̀ àdáwò tẹ̀sí délẹ̀ nìyẹn gbogbo tẹ̀ ń pè yẹn tẹ̀ ń fi tẹ̀ ń fọkọ wọn kàmpéènì sìn tẹ̀ fi ń wọ tẹ̀ ń fi ń wọlé ìyà tẹ̀ ń wọ kì yẹn àwọn lórí ibú tẹ́kẹ́ máa ṣépèlé ni wọ́n. Hmm. náà ni ó jẹ́ kí ayé ọmọ wọn dáa bẹ́ẹ̀ pé gbogbo àwọn tí wọ́n pọ́n jọ ga òṣèlú gbọ́n mú òṣèlú lẹ̀ ẹ̀ gbó kọ́ mọ́ wọn mú òṣèlú. níbo wọn ti ra ni. ẹ Ọlọ́run ti pa wọn rẹ òun ni tí wọ́n gbìn eléyìí ti gan rè. ǹlọ tẹ̀lé mi rọ. mi ì nú wọn mi hmm. bá bí gírámà bẹ́ẹ̀ máa dún nù ká ẹlòmíín nù wọn yóò yà jẹ́ ara alẹ́ ibòmíì ara alẹ́ ibòmíì ni ó jẹ́ bí ìyàwó rẹ̀ ìyàwó ni ó yà máa gbọ́ láwọn tí ò ní jẹ́ pé ara ẹ̀ jẹ́ tiẹ̀ gangan ìyàwó sàn pé ìyàwó rẹ̀ ilé ibòmí ló ti wá mọ̀ ń bọ́ aṣọ kankan lórí ọ̀rọ̀ yẹn tí ẹnìkan bá hùwà kan tó yẹ kó ga àmọ́ ọlọ́hùwà tí ọ̀nà tó gbé gbà lójú aráyé ló fi jẹ pé yàn rí ni tí ọba yẹ kọ́ lọ́n bá jẹ́ kọ́ wa tí ìmọ̀ sẹ̀sán tí ọ̀rọ̀ àṣẹ̀sán fún un tí ó sì ní pé yá àgbẹ̀sán náà gbàna òdìfò náà lẹ́fi máa rí ẹ pé ìyàwó ẹlòmíì ni máa lu gbogbo ọlá rẹ̀ yẹn ọmọ alẹ́ ibòmíì lòun tán bàbá tẹ ṣiṣẹ́ ṣiṣẹ́ dáadáa síwájú ọlọ́run ọgbẹ́ ọlọ́run kọ̀ọ̀rọ̀ kanu tẹ́fisiri lẹ́ máa fi ọmọ obìnrin bò mí ìtẹ́ pé ní máa ọmọ obìnrin ní ọ̀gá torí pé ilé ọkọ ti lọ lọ́kọ gbọ́láwálé tiwọn ni. gbọ́láwálé ni o. bó ti jẹ́ nìyẹn ń bọ̀ ọ̀rọ̀ òkun wa. ibi abajá ni pé idán ni wọ́n idán ni o kan sì pé idán ni kan filẹ̀ rárá o wọ́n ló kó fi tí ọgbà ọba débi pé wọ́n láwọn ọ̀pá ẹ gbọ́ nú ọ̀rọ̀ nìsín tàbá débẹ̀ gbọ́dọ̀ ọlọ́run tó sọ pé wáyé sí àyà túkà yìí wọ́n ní túmọ̀ ẹ̀ ni pé kọ̀ wáyé túkà ni mo fún ọ lágbára ìwọ isa kọ̀ wáyé túkà ọlọ́run ni máa fún yàn lágbára wọ́n sàfáàràn lágbára. amina. èyí tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí kan ni àlàáfíà agbára ni ká sọ̀rọ̀ ká gbọ́ agbára kan ni kárí ni ká dùn rí agbára kan ni hmm. káfẹ́ rè ká lè rìn agbára kan ni kálukú wa ni níyàwó lé agbára kan ni kódà ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsìn tinú létọ́kọ́ wa agbára kan nà nínú ìlú wa yìí náà làwọn kan ti ń sáré tẹ̀lé mọ́tò nítorí kó lè bá hmm, ọlọ́run dẹ̀ ti tu wa bẹ́ẹ̀ hmm. ẹ̀yin ètò ṣe fún wa rèé ó tún wá kù lọ́dọ̀ rẹ̀ báwọn gbogbo ohun tí ò ní wá jẹ́ kọ́lẹ́tọ̀ sí wa ní nǹkan rè mí má jẹ́ àlè ṣe mọ́. ọlọ́run já sìn lẹ́yìn sí yàn. ọ̀kan bẹ̀ lérò kérò kéèyàn máa lérò bú sọ́mọ ní kejì. Hmm. kí ni èèyàn máa dùn sórí ọmọ ní kejì ìmájú orí ó sẹ́dà. yóò bá bàjẹ́ dípò kó kéta pé ẹgbà àwọn ànáwó ń bẹ lára àwọn o òyà ní àwọn èdè sí nǹkan rí o kábà bẹ lọ́wọ́n àdúrà sí wọn gbà rárá o kò tún jẹ́ àmọ́. ọmọ mara. yóò tún bàjẹ́ lọ́bẹ̀ yẹn kò ní fasiwọ́ bí wọ́n bá bí wọ́n bá ga ẹ̀ ń bá pè ní dógó ọ̀daràn hmm. bí wọ́n bá kúrú ẹ̀ ń bá pè ní kòjèrè ọ̀daràn ẹ̀ bá fẹ́ dọ̀nà ẹ̀sà tọ́ba jẹ́ pé ọ̀sán ara bí ọwọ́ ẹ̀sà pè ní ṣubú lọ́kọ́ àbí jẹ́nà máa ń pè wọ́n ayílọ́kọ́ ayílùkọ́ inú yóò dùn. ayé máa kún. naam lẹ abágbé lẹ́pa ara ìdáná nù. dáhùn wọn dá pé ọba ṣe bàǹbà tẹwa ní lẹ́pa yóò ní ọkà rẹ̀ òun lẹ́pa ṣé bó ṣe rí bàǹtì bàǹtì. ẹ ẹ mi mú sí i abúlé ò níyẹn jàmá. kódà bí òrí náà ẹ bá ti gbé mèkáfò yóò sì nà á kí ló fẹ́ sọ. bàtẹ̀ ga pé dógó yóò wí. kódà bọ́ ni hmm. dáhùn ní dùnú kódà ibi táwọn dáa dé ó ti lọ́lá rí kọ̀ wá kọ pé kọ̀ lọ́lá mọ́ pé inú yóò á dùn pé ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni. ìṣòro ni ìṣòro ẹ máa fẹ́ rí wàhálà kó ok. ọ máa pé nǹkan kan ò ọ máa pé nǹkan kan ò ṣe òun olówó ẹ ọ máa pe ẹyin àgùntàn tàbí mọ́yìn ọlọ́mọgbára ni yìí agbára yà iyẹyẹ kódé sọ̀rọ̀ ta pé ẹgbàá ń wo àníyàn abú ń bẹ pẹ̀lú wọn o tábà ń kọ̀rọ̀ mí nù tíà ìwà à funfun lọ́mọ kò wípé wọn máa ń wẹ̀ fàjẹ́ pé wọn máa wẹ̀ fàjẹ́ kí nìjà jẹ́ lọ́dọọdọ tí nígidi là ń sọ àpé lọ́dọ̀ tí Yorùbá o tí wọ́n pàpà jẹ́ ni máa ní ma ní ma fò ní ma pé méjì ní rárá èròkèrò yàrá tán lásán nìyẹn nonsense nìyẹn. àjẹ́ tí ń bẹ lè rárá bí ìfìrẹ́lẹ̀ yìí pé ojúkojú wà ìyẹn lójú wọ torí nǹkan kí nǹkan bàjẹ́ ẹ wá wò nílẹ̀ lọ́ba wa ẹ má ti á ní báwọn wọn àwẹ̀ fún wọn lọ bomi wá ní ìsìn àwọn àbíkan bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n fọ̀ báyìí fọ́ bẹ̀ sínú abọ́ àbínú ọba so wọn kàn dà lérí ẹni tí yọba fojúkojú wò yọkàn dìde gáwúrì ìsìn ni ìparí náà nìyẹn ọkùnrin ni obìnrin ni òun náà ti mà pé ojúlójúkojú lòun olóhùn ni ìjọba ti pé ọtún ti wò ní ta wọ́n wáyé ọlọ́run ti ń ta wọ́n olójúkójú bẹ́ẹ̀ lóhùn ó ní ayínú lòún bá kọkùnrin ni hmm. ayínú àní jẹ́ tọ́wá kóbìnrin àwọn kan tí àpẹ́ nìkan lójúkójú lẹ̀ yorùbá ni. Ah, ah, ah, ṣé jáde ti jáde ṣé jáde lé jáde lọ kọ́ lé alájà mẹ́ta fún. ibi tí wọ́n mẹ́tò sí lèyẹ̀ máa rí alájà mẹ́ta wọ́n kọ́ fún wọn lọ fi sókè yányán wọn adé síbẹ̀ pa. sẹ́sẹ́rì sẹ́sẹ́rì tòsínú wọ́n ní àjẹ́ ni wọ́n dẹ̀ bẹ́sẹ̀ ń wọ́n yẹ wọ́n dẹ̀ máa pé lórí igi bẹ́sẹ̀ ń wọ́n yẹ wọ́n dẹ̀ máa pé irọ́ ni. ọ̀nà tí a ń gbà fi àdánwò kẹ̀dá ẹ gbọ́n tẹ́ sí ọdún yìí. àpàdánwò sí o bẹ tí o ṣùgbọ́n náà tí máa rìn ẹni ọkọ rẹ̀ hàn lè mà ẹni ọ̀rẹ́ rẹ̀ hàn lè mà ẹni ìyá rẹ̀ hàn lè mà ẹni ọmọ rẹ̀ hàn lè mà ẹni gbogbo ẹ̀ láàtún tásì lọ́dún yìí àti tẹ́ màá fi bọ́ lọ́wọ́ wọn àti kìrìsì yìí ń tẹ̀fi ní tó kékeré mọ́ tẹ̀ni tẹ̀gbé hmm. bàbá ń ké ń gbọ́ba pẹ́pẹ́pẹ́ ọlọ́mọ tó alẹ̀ kọ́ àní tó pọ̀ tó bá àmàlùgbọ́ ọlọ́run. Hmm. àmín. àtòjú ọ̀nà mẹ́yìn. òun náà jàkújì lọ́rùn ọ̀hún yà kọ́ yà jàkújì lọ́rùn. Hmm, wọ́n ti di mario síbẹ̀. Hmm. kankan bẹ tọ́ yẹ kó chéjì nìyẹn. n ah, bọ̀dọ̀ sọ̀rọ̀ dín náà jàre. lúgbọ̀ ọlọ́run lọ́dún yìí sàlà. wọ́n ní tuma àyẹ̀túkà yìí pé bèrè òyìn lè kú ní sọ̀rọ̀ nsọ yẹn jìbìrì ní bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀. Ah. wọn ní taba ní káálù lèèyàn káálù lèèyàn kẹ́ẹ̀fù ọ̀làm ọ̀nbẹ láàrin máa bẹ́ iná sàlásínà ilé àkàmùsínà kéèyàn wà lọ́dún ọdún sí àádọ́ta àbí iná wà àbí láàrin ọdún sí ogójì ọdún torí ite asọ́fọ́ alánà yìí pé ọlọ́run fẹ́ ká gbọ́ yé pé bí ṣe ń lórí ìtẹ́ gẹ́lẹ́gẹ́lẹ́ ó dàbí ìgbà tí ń sọ̀rọ̀ náà ń gbòdì káàlù tán ọ̀rọ̀ yẹn clear kò sí bóyá ọmọ ń ọ wá àgbọn tí ń wí ara o rárá o ó hàn gèdèkèdè ni. èyí ò bá wọn. ọlọ́run tó wá sọ pé wàá fi tó

wọn àbájọ gbádùn ayé àtẹni tó ga yányán àtẹni tó ga ní wúlájì àtẹni tó tẹ́tí wọn bá lọ rè ní àkídà ìsìlámù àkídà tó ìsìlámù yìí àtẹni bá lọ rè ọba gbádùn torí pé ọlọ́run ọba àlekè ọlámọ̀ọ́mọ̀ sáyé bẹ́ẹ̀ ni ká lè rí bẹ̀gbẹ́ tí gbogbo wa bá ga ayé ò ní í ṣe é gbé tá a bá ga bákan náà ní plọ́ọ̀mù kò ní í ṣe é gbé tá a bá jẹ dọ́lọ́sì tẹ̀yányá Tani ni ta ni wàá ṣe nǹkan kan fẹ́ nìkan báwọn ẹni ọ̀gá náà gbádùn ayé mọ́ ní ìsìn ara gbádùn nìkan jẹun tó dáa abẹ́ẹ̀kọ́ ni sọ́tọ́ síbẹ̀ ńgbà jàmàlà táwọn sọ́tọ́ síbẹ̀ ńgbà yíyan táwọn sọ́tọ́ síbẹ̀ sáà ní ṣé ń gbà àti ṣẹ̀yọ́hún kẹlẹ́bà jẹ̀mí hmm. ń gbà ṣẹ̀yọ́hún ibi ẹ bá ń ṣẹ̀yọ́hún sí ìbòjúlẹ̀ ojú ètò sí ò ní kún. yóò kún jọ kan. tó bá kún tí ò sẹ́ni tí ó kó sẹ́ẹ̀ dáràn. máa jò rùn ni. bẹ́ẹ̀ náà lẹ́bàá sókò nǹkan yín náà. pé ń súnjọ yìí o ẹ̀ tún kó o. ẹ má gbàgbé o. kò sígbàdùn mọ́nù ní òfin síáàsù àátọ̀ lálejò náà. asọ́láwọ̀ yìí nìsín asọ́láwọ̀ yìí hmm. sáà kankan ràn. kí wo tẹ́lẹ̀ tí wàá lówó débi pé ó gbowó tó náà ti nílé epo wo tẹ́lẹ̀ kẹ́lẹ́ ti nílé epo lọ. pé ilé epo yóò tó gbé yóò tó gbé masínì sí. sáà sì ní wọ́n sọ. Ah. ó lè wá máa rán tẹ́lọ̀ kọ́lọ́hún fàgbẹ́kà tẹ́lọ̀ rẹ̀ kọ́ máa fi gun bàálù wo àmọ́ kò ní kọjá tẹ́lọ̀ tí náà yẹn ààrẹ ní yóò ju bẹ́ẹ̀ lọ́tí òfin nígbò òrìnà tẹ́lọ̀ mọ́. ọlọ́run sáyé bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbà fọlọ́run bí a bá bára wa ó sì ní tọ́ dáwọ̀ náà fún bí owó ṣe ń wúra rẹ pé ìwọ olówó tẹ́nìkan yẹn ó lè jẹ́ pé bọ́lọ́run ṣe ṣègbádùn ayé fún ọ kò síbẹ̀ ń tó òrùkó lówó yẹn kọ̀ọ̀kan ṣe máa lò síra wọn ni pé kólóṣìdó lówó lónìí kó ní bọ́lọ́wọ́ ṣe yí padà tó lóṣù padà kábẹ́ owó mọ́. Hmm. pé a ṣé n tọ́ n pè a ọlọ́run máa mú máa mú máa mú tó ń tọ́ bá yí rè. ìmí ò lè sáà ní pẹ̀lú obìnrin. ẹ ẹ kò sí sáà ní pẹ̀lú obìnrin kò sí túnà pẹ̀lú obìnrin. owó kan náà ni kò jù ni. gbogbo ohun tí ó bá ní náà àwọn ìmí ò lè jẹ ju áàpù méjì lọ tí a bá fẹ́ padà sí usa yóò rí bẹ́ẹ̀dì rẹ̀ àṣìṣe olókùn. Hmm. ebi ló ń parí mínísítà bí wọ́n pe eh, ọ̀dẹ́kù eh, bọ́mìtà hmm. àbí mínísítà náà jẹ́ ń pè é ní. òun náà ni ó tún mọ eh, olókùn irọ́ àní tí ńláńlá là ń sọ sẹ́. Milo, mílò ẹsẹ̀ mílò ọ̀ndà mílò ọ̀ndà mílò yàyàyà wọn bóńdà kó mú. ó bẹ́ẹ̀ tẹ́ mi. tuntun rẹ̀ àbí tí olókùn. tí olókùn ni o. sáátán. tálíkà míì tọ́ba jẹ lójú yín báyìí ah ibi ò ní jẹ́ mi mà. ẹ mọ̀ ọlọ́run sọ ọlọ́run pín orí rẹ̀ ní kò pín dọ́gba. fùfú méjìlá. ah ọlọ́run kù sẹ́. kíní hmm. ẹ̀bà tí wọ́n bá kọ́ tí wọ́n bá kọ́ lẹ̀ àbí wọ́n pọn. yàbọ̀ kan. tẹ bá pọ̀ ń bẹ̀ ẹ̀gbẹ́ ni ó gbé sí. Hmm. jọmọ alẹ́ díẹ̀ díẹ̀ ta. ẹ̀yin o nínú abọ́kànlẹ́gbẹ̀ẹ́. kẹ́ ẹ má dojú bò ó. Hmm yóò sì parí ẹ̀ gbà. Ah. yóò tún mú mi sí. yá abẹ́rẹ́ omi yóò máa ń wọ́n mi sí. Hmm. bàdàlẹ́ tọ́dàlẹ́ báyìí yá àfọ́ká sórí bẹ́ẹ̀dì. ìyá àmọ́ dún. Ah. ọ̀pọ̀lọpọ̀ mi kì í sùn wọn òróró sùn owó làwọn fi ń ra oorun. Allahu Akbar. ẹlòmíì sọ fún mi pé bàbá ẹ wo oògùn yìí yé báyìí ló ń rà ọ̀rọ̀ máa ń lò lálẹ́ ah, tó ń bá fẹ́ sun one hour tó ń bá fẹ́ sun one hour nínú twenty four hour káàsì ní lẹ́bọ̀ gan yìí. Hmm. ẹ wo ẹ̀yà máa sàrẹ̀ alhamdulilah. alhamdulilah. ntọ́ bá ọmọ ló ti fọ yẹn. bẹ́ẹ̀ni. máa dúpẹ́ fọlọ́. ọmọ ìgbẹ́ mi tó kù tí ó tún ṣe fún ẹ ó tún ṣe fún ẹ. ó pin lọ ni ó pin ó pin ó pin lọ pẹ́ lọ. ẹ ò lówó ẹ kìí kàn wọ́n hmm. jókòó ẹ jẹ́. lóun ti parí ilé òun. ní ìparí ilé òun. Hmm. ẹlòmíì kọ́lé jìnrìn kalẹ̀ kò lè gbé bẹ̀. Ah. Hmm, ilé ńlá ilé tó tó lé kìí sọ̀nà kìí sọ̀nà méjì kò tó sùn kankan bẹ̀ pé bí ẹ ń gbádùn nù lé <laughs> ebi bí ọlọ́run pé ọrẹ́ǹtì yẹn kí rẹ̀ wọ̀ rẹ̀ ní gbé. bẹ́ẹ̀ni ìsapò rẹ̀. wọn àbí lánàá dáadáa pé mú kiri wa mú kiri rẹ̀ wa nígbà tí a fẹ́ sàtìmọ́lé. ó dẹ̀ sí nǹkan rẹ̀ ó dẹ̀ wọlé ó dẹ̀ gbọ́n bẹ́ẹ̀dì nù ìyàwó rẹ̀ ìyàwó ti ba, ru kalẹ̀. Mm, tó fẹ́lẹ́. tó ti tó ti nà fẹ́lẹ́fẹ́lẹ́. ọlọ́run o. ó tún jẹ ká tán ó tún jẹ ká. yóò tún sẹ́ ẹ̀gún. yóò jẹ ká tán. yóò tún jẹ ká thank you. jẹ́ ẹlòmíì ti ọlọ́run ọmọ yẹn tó ti ẹ pé tó ti gbà ó ti gbàgbé ọkùnrin ló ń gan. Ah. owó tún ní lọ́wọ́ yìí kí á láǹfààní owó ti tẹ́lẹ̀ kó bá ṣe é ṣe kó dolówó kó wà ń kó wọn ọba sinmi wọ̀ hmm. bá ti ń pọ̀ jù lọ́tún máa dànù pé ah, mọ́kùbá mi mọ́kùbá mi wọ́n ti gbé bá ti ní pọ̀ ṣùgbọ́n bọ́lọ̀ ń bá rí i pé kò ní pọ̀pọ̀ kọ́ wa tó máa gbádùn ma yóò fọ́n bó hmm, hmm. ṣe sí ọ lọ́wọ́lọ́wọ́ ń pa àdúgbò fọlọ́. alhamdulillah. òun máa ń tọ́ yọ jù wọ́ lọ. Hmm. bó ti jẹ́ nìyẹn. wọ́n ń gbọ́dọ̀ sọ pé ìwọ Musa ìwọ Isa òun fi ama òfin mẹ́yẹ ẹ̀wọ̀n àwọn fẹ́ fòfò sí i àwọn àfáà ní ẹyẹ gangan ní ń dà. afa tó ṣe tafsiri kurani táǹpẹ̀ ní Jalalaini tí afa kan náà tó ṣe ṣe tafsiri lé lórí táǹpẹ̀ ní sáwí àwọn sọ́nbẹ̀ yìí pé àwọn ẹyẹ òun wọ́n fòròjú yẹn báyìí wọ́n lọ kú sínú igbó kánbà dàpọ̀ mọ́ àdìtọ́lọ̀ àwọn afa àsúná ní rárá kọ̀sọ́ bá ń fún wa kọ̀sọ́ pé ń lọ kú nínú igbó inú gbó. téèdì seun ṣeun olóṣeun hmm. àbí kí n fi bìyí sí ní kùn yìí. Hmm. ó ń pè bìyí sí ní sóyí ìdálọ́dà yòrùn. ni. nǹkan kan tó ti rùn lẹ́mìí ìwé fà tó ń sọ bá nà nǹkan tó ti rùn lẹ́mìí rẹ̀ náà bóyá isa. pé bóyá isa náà tó dá nǹkan kan sí lọ́tọ̀ kò gbà pé ọlọ́run náà tó ní ìhùn náà. àlọ́lọ́run ni gbogbo ọ̀rọ̀ ìjàmbá sí ìjàmbá tábà sí lè gbàdélẹ̀ bá ń sáàmì ọmọ dààmú ọlọ́run ni gbogbo ọ̀rọ̀ tí olóògùn níbi lọ gbàgbé ọ̀tún òsì àwọn méjèèjì wọn ò mọ dábẹ́ ọlọ́run ní gbogbo ẹ̀. abáka sọ fún ìyàwó rẹ̀ nígbà tó lọ́n kọ lẹ́kọ̀ọ́ rẹ̀ ìyàwó rẹ̀ ìfẹ́ lé díẹ̀ kaba yìí ọbẹ̀ gbógun tì í níbi ọlọ́nà kankankan lọ́run bá ní kí ọ ságbọ̀n bí wọ́n ti kọ́ ni. ọkọ̀ ìyàwó títí ó ní ah, ìyàlágbájá wàlẹ́ ìgbótó Ah. ó ní ọ̀sẹ̀bọ̀dọ̀ ó rò pé bóyá nítorí sọ ni pé wọ́n sàṣọ pé ẹ wọ́n sàṣọ wọ́n rìn wọ́n pé wọ́n sàṣì ọ wọ́n sàṣì ọ àmọ́ ọkọ ń ṣe ìdí ẹ̀ ni pé bọ́lọ̀ ń ṣiṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ló fi ń lè ṣe tó ń ṣe tó bá ti lè sàánú mi jù báyìí lọ ní ìsìn wàláhì wọn àbí ọ̀dà mọ́ ìyá pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run fi mí jù ọ kó lè bá kí náà lè bá dẹ́ni rí wàlẹ́ ọlọ́ngbà fà fàtàwí yìí o ọgbà hmm. o ẹni ẹni eré nìyàwó ń dà hmm. ńgbà nǹkan ju nǹkan lọ. wọ́n ń bú ọ wọ́n ń fọ lẹ́sì ọ bó o ṣe mọ́ náà náà ni. ẹni wọ́n ti wọ́n fọ lẹ́sì ẹni kìnnì kan ńgbà yìí náà ń kọ́ a bó o ṣe mọ́ náà ni. Allahu akbar kẹ̀dẹ̀. tó wájú tó rí yàn wájú àbò ní bẹ́ẹ̀ wá tó wẹ́yìn tó rẹ́yìn tó ríyàn lẹ́yìn pò hmm. nìkan kọ́ tọ́ba sí kálákàlá tọ́mọ pé tọ́mọ pé tọ́mọ páàkì wọ́n kàn wọ́n kàn ah, páàkì ẹ̀sẹ̀gbẹ́ ah, kan ah, wọ́n kàn páàkì kan dàkàn báyìí wọ́n kàn páàkì dànù. mọ́sánná ń bẹ́ ńlẹ̀. àbísù làásà. àkìrọ́mà. àbílùbá. tó sì mọ̀ pé o ṣàbòsí ìhun ẹ̀tọ́ rẹ̀ òun ṣe é fóun ní àárí ọ̀fìn. ẹ kò lè kórè ọ̀fìn kò ní fún lẹ́sì. kò sí o. ọlọ́ba kẹ́ màmá mi. àmín. ọlọ́ba kẹ́ màmá mi. àmín. ọlọ́ba kẹ́ màmá mi. àmín. wọ́n ní àfa àmúníhàn ẹ̀yìn wọ́n lọ gbọ́dọ̀ báwọn obìnrin jà mọ́. mo ní à wọn ò sẹ́ máa wòran wọn hàn wọn náà òbí ọba tí wọn jẹ àwọn ò fọ́n pa santọ́mọ yìí nà wọn. Allah ẹ fi jàre. ẹ fún mi. wọ́n sì máa fi wọ́n halẹ̀ mami tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti fún àwọn mi sùn wọn mo máa bẹ̀ wọ́n ni torí ìfẹ́ kí màmá mi ó torí màmá mi ṣe nìkan tẹ́ ẹ pé ọmọ kan wà sọ pé ẹni tó gbóúnjẹ kínní kan ni wọ́n ní sòdodo fún rárá o wọ́n la arúgbó mọ̀nyàn ni wọ́n là má ọ̀ pé afá wọ́n àgbójú ẹgbẹ́ kan pé wọ́n afá òsínmi ìfẹ́bẹ́ ìfẹ́bẹ́ ọmọ ọlọ́mọ ni wọ́n ìfẹ́bẹ́ o wọ́n náà o àà tí wọ́n náà bá ń là ká ìkọ̀ yẹ kó ṣe báwọn lójú wọn náà sì ni o ìyá hmm. fẹ́ kẹfẹ́ jọ́ mi sùn sanni àwọn fẹfẹ jọ mi sun wọn ima bẹ wọn abatu wọn bẹ ṣùgbọ́n pọ̀ ya mọ̀ ní ma ban jàmọ́ yín fọ́n pàṣán. Hmm. àmúti á da ẹrù pààyàn. wọ́n ti wọ́n kéde kojú wọn làwọn ti sọ làwọn ti fún mi. nba nba tún lọ ìdìbò àjọkò mi lẹ́yìn nba tún lọ oko nba mo lọ oko wọ́n ṣàdúrà fún mi tán nípa sọ̀rọ̀ ni pé dáadáa méjì tó ń ṣe fún wa sọ di mẹ́rin. pàṣán náà. mo ní mo ti ah mo ní mo ti gbọ́ pàṣán kọ́. Ah. wọ́n ní náà kí n máa ṣe ara méjì kìtọ́ di mẹ́rin ní pàṣán wọ́n ní ìdí pàṣán ni pé òun ti dáadáa mẹ́rin fún wọn ní dọ́bù ẹ̀mbàtí á ṣe ti ọ̀dà kakò hmm. ìwọ̀n ìwọ̀n ọ̀ràn yàn tí ọ̀jẹ̀ máa fún un gbogbo rẹpẹtẹ wọn ti mọ hmm, kọ wa wò bóyá wọn tún ma ti bẹ́ẹ̀ bóyá yọ bí ọ bóyá yọ ní bí ọ wàláì mo lò rí bẹ́ẹ̀. ẹyin ẹ lọ lò ẹ bá ń tún ọ lẹ́nu bẹ́ẹ̀ kí lọ́wọ́ bí ṣe kan báyìí ní ṣé ó dẹ̀ tó ẹ báyìí gbà fọ́.